بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ẹ̀kọ́ tí àtúntò wọn ni àjọsùn sáàlìsù wọlé ẹ̀ṣirún ẹ̀kọ́ kẹtàlélógún báàbù náà èyí tó fẹ́ sọ nípa náà náà tún bìmọ́nà àti kápẹ́ ní alwọ́s ìròyìn òun ni wọ́n ń pè bẹ́ẹ̀ kí ni àfáwà. يكون عشر شهور ما صار قام قال ابن أجرومة رحمه الله تعالى أجب على صفائكم تنجى نعت وهنا الوصف يروي àwọn míì sì máa ń pè ní àṣìfà sísẹ dàlúwàs nítorí pé tá a bá fẹ́ wọn wá sọfà a lè sọ pé wá sọfà yọ sí fún wá sọfàn tàbí ká pè ní sífàtà mọ̀rọ̀ bó ti ìrẹ́ náà ni máa ń ṣẹlẹ̀ ń bí wá sọ̀la wá sọ̀la yọ sí ìlú ẹ sọ wípé wàsílán ẹ fi máa ń pè hamzatul wàsí lè tẹ́ máa ń ẹ tó máa ń lo gbólóhùn sílà nínú tajwid sílà tó sọ́kọ́rọ́ sílà tó ń kóbọ̀rọ̀. ونبادئ بمعنى واحد لماذا ثم ننظر لنعرف لأنه إصلاح النحويين لأنه تام وتمام هنا المشتق قل له ثلاثة ذو فعيان ورقة هو المؤول بالمشتك àbá lè sọ ìtumọ̀ rẹ̀ bí wọn ká ya nínú ọ̀rọ̀ ọwọ́ àtẹ̀lé orúkọ kan tó yẹ pé yọtìbá òhù fíl ìrọ̀ yọ tẹ̀lé níbi yíyí rẹ̀ òun làfà sọ pé àná àtú yìí àṣìfà yẹn ò sábẹ̀ òun lélẹ̀ ní òun tí yọ tẹ̀lé wọn táwọn ròyìn fi rọ̀fà ìhí níbi gbígbà rọ̀fà rẹ̀ wọ́n nọ́ọ̀sì bíi ìhí gbígbà nọ́ọ̀sì rẹ̀ wọ́n xọ́ọ̀bù bíi ìhí gbígbà xọ́ọ̀bù rẹ̀ wọ́tà àríbìhì bíbá márífà rẹ̀ wọ́tà nkírìhì àti ìjẹ́nẹ́kìrọ̀ rẹ̀. ọ̀rọ̀ bó ti yé wọ́n fi hàn pé yóò ṣàlàyé ohun tó tẹ̀lé nínú alimọ̀ àárẹ̀ sọ wọ́n fi hàn pé náà tù yìí sókí ní máa ń wá tí ó ròyìn ohun tó ṣáájú rẹ̀ yóò wà láti sọ ìròyìn ohun tó ṣe kí ni o tó ṣíwájú rẹ̀ ẹ wo bí irú àpẹẹrẹ wọn pé já àtọ́ níbo ni mo àdìbò já àtọ́lìbù ni mo àdìbò ẹ̀ka ti máa tọ́lìbù yẹn àárẹ̀ kọ́ tìbẹ́ pé ní fáìlù náà ni àbí àlùmọ́ àdìbò yẹn máa jẹ́ kí náà náà àtúmọ̀rọ̀fọ̀ wàhálà mọ́tòrọ̀fọ̀ àìhí àdùm ọmọ bẹ́ẹ̀ ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ kẹta ẹ̀ rí i pé rọ́ọ̀fù ìhun títọ́ ní gbogbo àná ni àlùmọ́ àdìbò ti kí ni o mo náà lọ gbà sọ irú ẹ̀ làpẹẹrẹ tó fi kọ́ ọmọ zayidu nílé áàkì bá a ṣe ṣe rọ́ọ̀bù ilé yẹn náà bẹ́ẹ̀ náà lè kí sọ pé ọ̀rọ̀ àìsùn zayida nílẹ̀ akila mo rí zayidu torí rẹ pé tó nílẹ̀ akáyì zayida yẹn kí lẹ́yìn pé o ẹni mo fọ́n ló ń bí abẹ́ kọ́ mansour wà láwọn tó náà bí alifat àlẹ́ akila ńkọ́ ẹ ní kí ni o náà náà tún ní ẹ o ẹ pé náà ní kí ni o mansour àbí wà láwọn tó náà bí alifat ọ̀kẹ́ zayida kà máa wọ́n tún bí zayidi nílẹ̀ akili ọkọjá lára zéèdù torí rẹ pé yẹn náà bá a harfu já zéèdù ńkọ màjúrù bíbá ẹ wá pé àlẹ́ ákìlì ní kíni o náàb ẹ sọ pé màjúrù wà alámọ̀tò jáde ṣe àlùkẹ́sì sọ bá nìyẹn ṣe rí nìyẹn. ṣùgbọ́n ọ̀rọ̀ tá a fà sọ tó ní náà máa ń tẹ̀lé mọ̀nì ọ̀hún ìròyìn yóò tẹ̀lé ohun tá a rò níbi rọ́fọ̀n rẹ̀ nẹ́sìbò rẹ̀ káwùtò rẹ̀ tààrífù rẹ̀ tẹ̀ǹkìlù rẹ̀ ẹ̀rì pé márùn lọ dáa kọ ṣùgbọ́n ìtọ́ da jù ní kájí ó tó mẹ́wàá ọba ìfà afẹ́ ká afẹ́ tí ó pè pérépéré ọjọ́ mẹ́wàá bóun ni ó ti pé mẹ́wàá òun ni pé ká sọ pé náà tún máa tẹ̀lé ohun tá à ń ròyìn sí ìrọ̀ níbi ìrọ̀ ìrọ̀ ọ̀bùdá fẹ́ wí yẹn àkà mẹ́ta nù rẹ̀. náàtù ìròyìn yóò tẹ̀lé ohun tá à ń ròyìn nínú ìrọ̀ lábẹ́ ìrọ̀ ọ̀bù yẹn ọ̀rọ̀ mẹ́ta lágbèjáde nù rẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ àrọ́fù. bí irú ìdá sọ lẹ́ẹ̀kan tani já àtọ́lébú àlìkíni ọ̀hún àlèmọ àdàbò wọn jọ gbàrọ rọ àyètò tọ́líbà àlèmọ àdàbà tàbí ká tẹ̀ má ṣe bẹ́ẹ̀ kẹ́kú sí báyìí ká sọ pé jẹ́ àtọ́líbò ń mọ àdàbò rọ àyètò tọ́líbà mọ àdàbà wọn mọ ọ̀rọ̀ tóbi mọ àdàbì ó fi ẹgbẹ́ ń pa ọ̀rọ̀ ìrọ́bù mẹ́tàlá kan bẹ́ẹ̀ mẹ́wàá yẹn la fẹ́ sínú yẹn o wọ́n jọ gba rọ́ọ̀fọ̀ wọ́n jọ gba nẹ́sùbà wọn jọ gbàjà. fìlẹ̀ àdàd nípa òǹkà níbi àwọn sọ pé wọn jọ jẹ́ mufrat sẹ́ńgọ́rọ̀ mi yé díẹ̀ díẹ̀ wọn jọ jẹ́ mufrat bóun ni wọ́n ti fẹ́ jọ jẹ́ mufrat òun náà ní bí wá àpẹẹrẹ tá a mú wáyé náà ni alẹ́ tún mi yìí ká sọ pé já àrọ́jò ló ń fa ọ̀bẹ lónìí ẹ̀rí orúkọ ẹyọ kan ni rọ́júlù fádìlù náà jẹ́ kí ni ọ orúkọ ẹyọ kan. wọ́n tún yọ jẹ́ musanna àbí ádàdúlélé yẹn wà ọ̀sẹ̀ rí pé tí ń pé márùn bẹ́ẹ̀. já àròjùláni fàdìláni ẹ̀tìrì bẹ́ẹ̀ já àròjùláni fàdìláni ẹ̀tìrì bẹ́ẹ̀ wọ́n jọ jẹ́ musanna sọ wọ́n tún fẹ́ jọ ṣé jámù báyìí nísìnyí o bíi kí n sọ wípé àtùláàbù àlùmọ̀jẹ̀tẹ̀hìdùnà nàìjíríà ìwọ̀n sáfẹ́ lónìí àlùmọ̀jẹ̀tẹ̀hìdùnà kẹ́rì kí wọ́n jọ ṣé jámù mẹ́ta lọ́jọ́ ta kàmbílẹ̀ ọmọ ẹgbẹ́ fìlà ádàd wọ́n jọ jẹ́ yọ̀kan wọ́n jọ jẹ́ méjì wọ́n jọ jẹ́ jáàmù. wọ́n fi náwó rìn nínú rìn wọ́n jọ ọjọ́kùnrin wọ́n jọ ọjọ́bìnrin. bóò ni wọ́n ti fẹ́ jọ ọjọ́kùnrin. bí n sọ wípé fáàzà mùsùlùmù alikọ́ọ̀nìtù wọ́n jọ ọjọ́kùnrin. fáàzà mùsùlùmù alikọ́ọ̀nìtàtù wọ́n jọ ọjọ́ kí ni ọ wọ́n jọ ọ̀rọ̀ rẹ ti gẹ́tì kọ̀bá wa wà láyé nẹ́sùbà kọ̀bá ìmúrí ọ̀wà. bákan náà àtàrí wọ́n tẹ̀ǹkì ọ̀ ẹ̀rì kò ti pé mẹ́wàá bẹ́ẹ̀ wọ́n jọ jẹ́ máa lọ wọ́n jọ jẹ́ nẹ́kàrà. bóun ni wọ́n ti jẹ́ jẹ́ máa rí fa bí ká sọ pé hadara lè ọ̀stáàbùl fàdílù. ìròyìn jẹ́ nẹ́kàrà ìròyìn jẹ́ máa rí fa sáà pé alifáàsì lè yan oníjẹ náà tó fún kí wọn lè ọsàl wọn tún jẹ ọjẹ nẹkra a lè sọ wípé rọjà àtọ lèbo mọṣtẹhìdùn ìlàlìbẹyì wọn lọ fẹẹ ti rí bẹ́ẹ̀ mọṣtẹhìdùn ọjọ ọjẹ nẹkra wọn lọ bó ti yé bẹ́ẹ̀ sọ tábà wí ní mẹ́wàá yẹn òun lọ̀rọ̀ yẹn fi ń ṣe kí ni o wọn fi ń pé jù wọn bó ti yé bá ṣe ṣe rọọbù rẹ náà ni. òun lẹ ti ṣe jáde fún wa yẹn ṣùgbọ́n náà tún yẹn a ní náà tún alḥaqiqi náà tún alḥaqiqi ìròyìn tòótọ́ òun lè ti ń tọ́ka sí túmọ̀ irú ohun tá à ń ròyìn gangan. bó ti yé ní náà tún tòótọ́ bí kẹsókè àdáàbò àlìmọ́ náà tún haqiqi. ọ̀rọ̀ bó ti rẹ̀ ní azabun alimun ìyá tí tani sí ronú. ìròyìn pàápàá nìyẹn tó ti pé ó ṣe déédéé ìpínlẹ̀ ẹni tá à ń bá wí yẹn mu ìyá tí èta yẹn kì í ròyìn lóòótọ́. èyí tí wọ́n bá gbé ní náàtò hakiki dandan ni kó ṣe déédéé ohun tá à ń ròyìn tí wọ́n bá yọ ọjọ́ ọkùnrin kan jọ ọjọ́ obìnrin kan jọ ọjọ́ márífà kan jọ ọjọ́ nẹ́kà kan jọ ọjọ́ ìyọ̀kan méjì ọ̀pọ̀ gbogbo ara kan gbogbo ẹ̀ ni ó ṣe déédéé bí kan fi hàdà khatibun fasihun olùbánisọ̀rọ̀ tó dá láhùn ní àdá ní khatibani fasihani هؤلاء خطباه فصحاه هذه خطبة فصيحة هاتان خطبتان فصيحتان هؤلاء خطيبات فصيحات أو بعنية وانطناعتك أن النعت السببي في جنيه òun náà ni ìròyìn tó ṣe pé ń bẹ nínú orúkọ kan tó ń hàn lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n òun náà padà ní àṣepọ̀ ń tọ́ka sí àlànà àti fíìsìmìn dọ́ọ̀hìrìn bàdàkù ń tọ́ka sí ìròyìn kan níbi orúkọ míì tó hàn lẹ́yìn orúkọ ni mùtàálẹ́kù bílmánì ọ̀t ó sì ní í ṣe pẹ̀lú ó sopọ̀ mọ́ ẹni tá ń ròyìn níbẹ̀rẹ̀ mùsítẹ́mìlú aládọ́mírin yóò wá kójọ lórí arúgbó orúkọ kan yẹ ọ̀hún tó alálùmọ́ni ọ̀hún tí mo bá ṣára tí ó so pọ̀ mọ́ ẹni tá à ń ròyìn yẹn ẹ bí sẹ́ sọ pé hàdà báyìí tún eléyìí nílé kan mo wá sọ pé wàá sí àtún gbúrọ̀ fúfú. wàá sí àtún fúfú ìròyìn ni ṣùgbọ́n ta ló jẹ́ ròyìn. kèdíye méjèèjì wa padà jẹ́ tọ́padà jẹ́ nẹ́ẹ̀sì fún kí ni ọ náàtù fún kí ni ọ báyìí òun náà ń pè ní náàtù ń sàbàbí ẹgbọ́n lẹ́ẹ̀kan sí hàádá táwọn pé mọ̀tí àdá lẹ́gbẹ̀ẹ́ àbí mọ̀bí ní alásùkún fi máa lè rọ́fìn lè tìdà báyìí tún máa jẹ́ kí ni ọ kábà àbẹ́ẹ̀kọ́ àwa sọ pé wàá ṣe àtún ẹ pè ní náàtù sàbàbí jù bẹ́ẹ̀ sì pé kọ́ rẹ nìyẹn. tọ́sẹ̀ jẹ́ ròyìn fún un tí ń bọ̀ yìí lè máa yá ẹ̀sìn. gúrọ́ọ̀fù yẹn kọ́ àwọn lẹ́pẹ̀ ní kíni o sọ ó pé wàá sí àtúnyẹ ìpolówó lọ́mọ àwọn àbóṣe wa ni sílé gúrọ́ọ̀fù jama sífà náà ni àbí gúrọ́ọ̀fù yẹn máa jẹ́ kíni o mọ́sùfù náà ni òun ni wọ́n ń ròyìn òun wọ́n ń ròyìn yẹn rúù yẹn àwọn ọlọ́padà sọ́dọ̀ ta ni o wúwú ta kọ́kọ́ bẹ́ẹ̀ tù wọ́n ti ń pè ní náàtún bàbá bíi jù àwọn oríṣiríṣi náàtù lání animofrad a sì ní anáàtù jùmùlà bá a ti ní bí àwọn kábàrò mufrad àti kábàrò jùmùlà àti ṣébù jumla a sọ fún wa pé náà sùkà ní mẹ́ta ni àní mufrad àní jumla àti níṣẹ́bù jumla àní mufrad fún wa ẹ ọlá apá kan sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan náà ọ̀gá ti kẹ́sì kò túmọ̀ wípé ọgbọ́njọ́ jẹ́ nǹkan ẹyọ kan ó lè jẹ́ orúkọ ká mọ̀ mẹ́ni méjì ìwà làdáni mufrad náà lẹ́ẹ̀pẹ́ àwòlá mufrad náà lẹ́ẹ̀pẹ́ ọ̀gbọ́n ti yé bẹ́ẹ̀. فمن أفضل الله بيك آه، جاء الطالبان المجتهدان ناتو المجتهدان من في مفرد نغاق كذلك المجتهدون يعني دعاني الطلاب أو الطالبون المجتهدون المجتهدون ما هنا مفرد ناتو لجا جملة جملة فعلية هذه اسمية في جملة فعلية àwọn ní káàtó pé àlè ìmáàmù rọ́jò ló ń yàká fún lọ́ha lèmọ́mù táwọn fẹ́ mú kúta dání rọ́jò ló ń jẹ́ kábà ẹ̀ wá fẹ́ mú ròyìn rẹ̀ wá kọ́ídà kẹ́tù alọ́dọ̀ àwọn àfọ̀ nínú àwọn sọ pé jùmùlá tó bàdà nẹ́kàrà sífà jùmùlá tó bàdà nẹ́kàrà sífà bó ti jẹ́ pé jùmùlá tó bàdà màrífà hàl kọ́ídà rẹ̀ ti sọ dáadáa bàdà nẹ́kàrà sífà. صفة وجملة بعد المعرفة حال sọlọ́sọ̀ èdè pé àti wáá pé àtẹ́rò yìí ni yàrá fún láhà jumla tó fin lé àyàn fi máa lè rọ fún yìí lọ́wọ́ ìmáàmù rọ́jòlón yàrá fún lọ́hà àti bẹ́ẹ̀ ìmáàmù ọkùnrin kan ni làbárè ni àbẹ́ẹ̀fọ́ lẹ́ẹ̀kan náà ní jẹ́ kí ní jẹ́ mọ́ sùn yàrá ìyẹn ló wọ fàáyìn wà lọ fàáyìn lórí sí màhálì kíni o rọf sí màhálì rọfàáyìn náà abẹ́ẹ̀kọ́ àádọ́tò bákan náà àdáàtú yẹkùnú jumlatan ismiya bí irú àpẹẹrẹ kan sọ wípé òhìbù sọdí kọ́n mo nífẹ̀ẹ́ ọ̀rẹ́ kan tó wípé àkàlàkùkù tọ̀jìlá tíwà rẹ̀ dà jumla bá dá mẹ́sàn-án àkàláàfù ẹ̀ máa pẹ́ mọ̀tádà àti kábàrù náà rí ṣé máa lè rọ́ fún ìkíni náà àbíbò ni abẹ́ fi mahali nasbi náà ọ̀hìbù sọ̀dìyíkọ́n òun lòun jarí ọ̀hìbù sọ̀dìyíkọ́n mo nífẹ̀ẹ́ ọ̀rẹ́ kan sẹ́wọ̀n pé nasba là ń bá lọ àkàláàfù tọ̀yìbà àlùjọ́mùlá tó mìíràn mọ̀tádà wà lọ́kàbà fi mahali kíni nasbi náà sẹ́wọ̀n pé màá ni wọ́n tún ní. صديقا لازم يكون والنعت تابع للمنعوت في نفسه نعت دائما يكون شبه الجملة هذا ما تعريرك خاصة شبه الجملة هي يعني اللي جار ومجرور ففي ظرف حبايبي جار ومجرور والظرف اه دي رأى كان يقول شاهدت طائرا مريئا في قفص من كيج كيج طبعا بيزنيا في قفص ينقى قطع شيء هو جملة في محل كينو في محل النسب تيس كينو نعم تولي تابعون للمنعوت فجا منصوب بك انا اذا جا ظرف ناتني بيا فيره هذا اذا إيه جا شبه جملة ثم جاء ظرف بقصة أكرمت طالبا عند تفوقه ألف ìndà yẹn tàbí zọ́ọ̀fù òun náà fi máa halli nẹ́sì náà àtiwálẹ́kùn mùsàlámù wa rahmatulah wa barakatu. sọ nípa bẹ́ẹ̀ májèmú ti ń bẹ fún jumla tí ọba jẹ́ náà ọgbọ́dọ̀ jẹ́ nẹ́kà ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀. sọ jumla tí ọba ti jẹ́ náà tún yẹn náà àyẹ̀kún jumla tún náà àti kó tún jẹ́ làbárí lẹ́yìn náà ni pé náà tún lè pẹ́ ká bẹ̀rẹ̀ aládùn insha Allah ó lè pẹ́ ká. bí àpẹẹrẹ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu ní alhamdulillahi rabbil alamin. rọ́bì yẹn kékeré náà tún náà tani ròyìn níròyìn lillah. arahman náà nǹkan allah náà ni. arahim nǹkan tani ròyìn. mọ́lìkì náà nǹkan. lọ́ba àrùn yẹn ṣe rí mi. sọ níbí ni àádọ́ sí abáàbí padà sọ̀rọ̀ ká. sọ̀rọ̀ àtúntà síwájú. ابن جرومة رحمه الله تعالى هنا أقسام المعرفة هو يكون معرفة تاني أنا القارئ لينب عنه غيره نعم فضل اقرأ الاسم على دينه هذا وهذه وهذا نعم نعم ابن عجرومة رحمه الله تعالى نعم قضى صوت وانقى أقسام المعرفة كلا بعض màrífà àríkí ńgbà tí ń sọ̀rọ̀ náàtù fún wa wípé náàtù ni yẹtùbáhù alimanihu ní tàrífìhì wọ́tẹ̀ǹkìrì ìròyìn yóò tẹ̀lé ohun tá à ń ròyìn níbi márífà rẹ̀ níbi ìjẹ́ márífà àti ìjẹ́ nẹ́kírà rẹ̀ tó ń torí ẹ̀ ló ń fẹ́ sọ fún wa nípa ìpínwó ni márífà fún sí kátó bọ́ síbi ọ̀rọ̀ nẹ́kìrà náà gbogbo wájú yìí wáyé pé tá a bá ń sọ̀rọ̀ màrífà hamsa ṣíà márùn-ún àkọ́kọ́ ni alẹ́ ismail mọ́tìmọ́ arọ́pò orúkọ ikọ̀ míì tẹ́tún lè pè ní kẹ́pẹ́ ní àtọ́lẹ̀ ìmọ̀ kẹ́pẹ́ ní mọ́tìmọ́ alẹ́ ismail mọ́tìmọ́ àbí kẹ́pẹ́ ní àtọ́lẹ̀ èyí tó bá wù yín lẹ́ ẹni ọdún wọn ń pè ní dọmíọ àwọn náà ní ismu njaami màbẹ̀ni yìí orúkọ bọ́lá gidi ni ẹ̀pẹ́ màbẹ̀ni yìí ala mutakallimin àbí yadullu ala mutakallimi màbẹ̀ni yìí yadullu ala mutakallimi ìmọ̀ ń tọ́ka sí ẹni tí ń sọ̀rọ̀ gangan bí irú ana àti náà àwọn mùkàtọ̀bì àbí kọ́tọ́ kásẹ́ni tá a kojú dà ní irú àǹtà àǹtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí àwọn ọ̀rẹ́ márùn sọ́wọ́ àgbẹ̀. àwòkọ́ ìdì ní máa ń tọ́ka sẹ́ni tí ò sí ń bí bí irú húwà hum àti híyà àti húmọ̀. dọ̀mí ìròyìn àwọn ìpín tó pín sí pọ̀. sábà fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀hẹ́ni ọ̀pamọ́. ìyẹn ni pé dọ̀mí ìròyìn lórí kọ́hàn ni àbí kọ́hàn ó pè sí báárí wọ mùsítàtẹ̀. báárí wọ mùsítàtẹ̀ mo rò bí ń yé báárí sùn náà tó pín sáwọn òfin tó pọ̀ mùsítàtẹ̀ náà tó pín sáwọn òfin tó pọ̀ mo rò bó ti rẹ̀ tọ̀ àwọn afẹ́ mu báyìí ní ìsìnkú àdánù rẹ̀ èwo ló ń pè bẹ́ẹ̀. náà ni dọ́míọ̀ tó ní àwòrán níta kárí báyìí bí kí n sọ wípé ana nasahtuka bil khair mo ṣe wá àti fún ọ nípa pípọ̀ máa ṣe rere. ọ̀rẹ́ ti rẹ̀ ana yẹn arọ́pò orúkọ ni nasahtu yẹn arọ́pò orúkọ ni káàfù yẹn arọ́pò orúkọ ni gbogbo dọ̀míru yẹn ń kọ́ báàrí ẹ̀rí pọ́ hàn. sórí pé tá a bá ń tọ́ nípa dọ̀míìrù bàárì òun náà pín sí méjì. àti dọ̀míìrù mú fàfẹ́ èyí tí máa ń dá wa òun náà nírú hánà ìtàwé yẹn. a sì ní dọ̀míìrù mú tẹ̀sẹ̀ rírun nàṣàtù tàwí tù. ẹ̀tíkẹ́tì tí wọ́n máa ń dà yẹn pọ̀ mọ́ fíìmù àti káàfù yẹn náà tí wọ́n máa ń dà wọn pọ̀ mọ́ èsùn tàbí hàrù. tọ̀mí ó mú fọ́ọ̀sì lò gangan òun náà wà lálàyé jẹ sẹ́ńfẹ̀ mi bá mi lọ díẹ̀ jẹ tọ̀mí ó mú fọ́ọ̀sì òun là bá fi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó sì lè wá lẹ́yìn ìlà la ilaha illa anta subhanaka inni kuntu min az-zalimin. Ọ̀bọ̀ ti bẹ́ẹ̀. ولولي إلا ومن الأدب لا ترى أنا نحن أنت أنت هن هتجاز هن قم يبقى طبعا سوني فادمير منفصل حراري وتوتي باريو يتم يجي لهنا يتم منفصل يكمل يقول ما يختص بمحل الرفع àyẹ̀rọ fún làbí máa rìn irú tí mo bá sọ pé ana tọ́ ilé ibo ní kí ni ana yẹn mọ̀tàdà mọ̀bìnrin alásòkò fi máa lè kíná àtìkẹ́tì rẹ̀ àti gbogbo àwọn ọkọ̀ ọmọ gbé rẹ̀ bíi mọ́kànlá yòókù tó kù ana èmi ni ń sọ̀rọ̀ nánú àwa là ń sọ̀rọ̀ márùn ọjọ́ tẹ̀yìn tá a kọjú ta anta anti antuma antum antum márùn ọjọ́ táwọn tí ò sí yìí húwà híyà hùmọ́ hùm àti hùnà. ẹ̀dígẹ́sì lábẹ́ ìdánmírù mú un sọ̀tò èyí tó ti pé nẹ́sìlá lòún sẹ̀sà pẹ̀lú ẹ̀ méjìlá lòún náà méjì jẹ́ tèmi ní sọ̀rọ̀ àtàwa là ń sọ̀rọ̀ bí àwọn ìjà àyà àti ìjà àyà àyè nẹ́sìlá lòún wà ẹ̀yin la dojú kọ márùn-ún ìyáka ìjákí ìjàkúmá ìjàkú ìyàkúnì àwọn márùn tí ó sì ń bí ìyáhùn ìyáha ìjàkúmá ìyáhùn ìyàkúnì. ẹnìkan gbà tá à ń sọ̀rọ̀ kan dọ̀míru báàrí alání mò ń fọ́sìl àti mò ń fẹ́sìl mò ń fọ́sìl òun ò lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò sì lè wá lẹ́yìn ìlà ìyẹn mò bá ti ń kò lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò sì lè wá lẹ́yìn ìlà àwọn bó ti kò lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò sì lè wá lẹ́yìn kíni o ìlà irú nasahtuka ẹtìrí pé kò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́mùtí ọkùnbalẹ̀ nọ́ọ̀sì yáàyàn ẹ̀yìn pé parí ọ̀rọ̀ lọ́wọ́ àwọn bó ti yé bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ náà làwọn dọ́rọ̀ bá ẹ̀yìn pé parí wọn wá dọ́rọ̀ bú dọ́rọ̀ bù náà tẹ̀sí parí wọn wá tó ń kílẹ̀ àdéhùn dọ̀míìrù mọ̀tẹ́sì ọ̀làwọn ọ̀gbìn àwọn kan tó ń bẹ nínú dọ̀míìrù mọ̀tẹ́sì tọ́jà tí bá yọrọ fún òní máa wà èrò táwọn lè fa àìsàn lè ní àkìlọ́sì àkìlọ́sì àkìlọ́sì àkìlọ́sì tó náà àkìlásó gbogbo wọn yẹn mọ̀hálẹ́rọ̀ fún àkìlásó ni àkìlásọ àlékún yẹn mọ̀hálẹ́rọ̀ fún àkìlásó àkìlásó mọ̀hálẹ́rọ̀ fún àbí kan sọ wípé àkìlẹ́sì àbí mo ti ń gbọ́ pé àkìlásọ ẹ̀dùgẹ́sì àkìlásó àti ká sọ pé àkìlẹ́sì náà gbogbo yín mọ̀hálẹ́rọ̀ fún ìwọ́n ní gbogbo nù nìyẹn àkìlẹ́sì ìyá àyàn náà mọ̀hálù rock àwọn kan tún bẹ tó ṣe pé ó lè wà láàyè nẹ́sà àtàyè ìjábẹ̀ mẹ́ta péré ni wọ́n ìyá òun kankan ni bó ṣe lè wà láàyè rọ́fun lè wà láàyè ìjábẹ̀ tí wọ́n bá ní nẹ́sà hà ní àjì bàbá mi ti wá àti ìyá àtàlà àkọ́kọ́ yẹn àyè wá. لداون نفسه هذه ياتي جمله دفع للاضافه كذلك نصحك نصحك والدك مبارك النصيحة هي كنا كاف نوا نص هلا كنا فجأة بنا لي fi nusu èyí fi nusu èyí wàálídù bó sì jẹ́ wàálídù àwọn náà jẹ́ kọ̀rẹ́tì fi nusu èyí ha wàálídù ọ̀sẹ̀ ìta pé ta sí ń bẹ̀ nusu èyí àkọ́kọ́ ipò lọ́bọ́sí àbí à nẹ̀sọ́hà kù mo fẹ́ nẹ̀sọ́hà kù wálìdù mo fi jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ni àkọ́kọ́ yá ẹ̀kejì ká ẹ̀kẹta ń kọ́ ha ha lè lọ́wọ́ àdé ìkan tún bẹ̀rẹ̀ pé láàrin ọ̀rọ̀ fún àti nọ́ọ̀sì àti jáàpù gbogbo ọ̀nà ló ń tọ̀ lọ ẹyọ kan péré náà lọ àwọn náà ní ná kọlẹ̀ sọ pé ìnáná.

إننا نصحنا صاحبنا هذا قاعد يبان ثلاثة فوق الأقوى نص كيف جينكا رف نصحنا كي تانكا صاحبنا شاب كل مضاف مضاف إليه أبي أنا نعم. الضمير المستتر هون ضمير الإمام قامه ìyẹn nípa ẹ̀mí rí rọ́fún sì ni máa ń jẹ́ láyé rẹ̀ ṣẹ̀fà sọ pé óptù kí ni bẹ́ẹ̀ nù rẹ̀ áńtà wọ́n ń pè ń dọ̀mí ọ̀rọ̀ mùsítẹ́fẹ̀. òjò bá ń tẹ̀kẹ̀dé rohu áńtà mùsítẹ́fẹ̀ ròyìn ó pín sí méjì àní òjò bá ń tẹ̀kẹ̀dé jàwá rẹ̀. níbi tó fi dandan kọ́ paramọ́ àwọn ẹni tí ń di fẹ́ẹ́ lọ amọ́ ọjọ́ tẹnìkan tá a kọjú náà ló wá pé ìṣítẹ̀hì tẹ bá fẹ́ sọ pé wọ́n fa àyín lóru ẹ̀ dáhùn ẹ̀kẹ́dẹ́ lóru nínú mi tó tún lè pamọ́ sí ọjọ́ dandan àwọn ẹni fẹ́ẹ́ lọ mọ̀tọ́ ń tọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú hamza abẹ́rẹ́ pẹ̀lú hamdu lérò àpẹẹrẹ o àsúmù màá gbàwẹ̀ ọ̀yà wọ̀ fàáyín ló fún kán ìdàkùnrin òun tó bá àná nínú ibi tó tún gbé dandan títọ̀ ní ìròyìn ọ̀paramọ́ òun ni tábà sọ pé nà يستقبل العيد فرحين يستقبل مفاعله كلاوي yàtìdírùhù náà bákan náà èyí tá a bá tún bẹ̀rẹ̀ mọ̀dáwọ́lẹ̀ mọ̀tá bẹ̀rẹ̀ pẹ̀lú tá ìwọ ni mo kọjú dá bíi kí n sọ wípé tó ti kínú àmọ̀lẹ́kà tó ti kínú yẹn ọ̀fà yín lòhùn òjò bá ń tàkìdírùhù ètò ti parí o ṣé nǹkan bá jẹ́ fáìn lò fífẹ́ lò tá a jù mọ́ àṣánalẹ̀ ìlìmọ̀ kí ló fi ń da tó ìmọ̀ wọn pé fáìn ló mọ́ bí lẹ́yìn pé àṣánà yẹn ní tààjù àlìfáìn ló máa jẹ́ kí ni dọ̀míìrù mùsẹ́fẹ́ tàkìdírù rú ẹ dáhùn jàwá òjò bá ní ọ hmm, kìí ṣe jàwá sálọ òun nìkan kó sábẹ́ òjò bá ní ọ̀rọ̀ tààjù bù nìkan ọ̀rọ̀ tààjù bù nìkan abẹ́ òjò bá lọ wá èyí tó wá ń kó síjà wá àzà ẹyọ méjì péré náà mo lè tẹ bá bẹ̀rẹ̀ pẹ̀lú yà tẹ bá bẹ̀rẹ̀ pẹ̀lú yà ha tẹ bá bẹ̀rẹ̀ pẹ̀lú yà ayé yà rìjẹ wọn wọn fà yín lòhùn dọmírù mùsàtẹl jàwázọ tàkìdírò hù hùwà bẹ́ẹ̀ náà ni gbogbo fíìlì tí wọn bá lọ fi tó bá lọkùnrin àti lóbìnrin sọ ká má jẹ kọ́rọ̀ ogun bẹ́ẹ̀ nínú àwọn àkọsáàmù ní àrífà òun ni àlàálà àlàálà ṣé ó wí àlàyé kan pàtó fún wa nípa àlà ọkàn sọ òun ni àlẹ́sùmù àlà nínú wọn ń ní àlà òun ni tí bá ń tọ́ka sí musamman òun tá a ti pè dìlálà tán mubashar nítọ́ka tó jẹ́ direct tá a ní bùkátà sí kọ̀rí náà kẹta nípa gbólóhùn rẹ̀ bí olú Ibrahim ìbárẹ̀wò làwọn akíkẹ́ ọ̀sẹ̀ ṣàlàyé pé èkó èèyàn ní jẹ́ Ibrahim ọ̀rọ̀ bó ti rẹ̀ àbí olú mọ́kàtù ìbárẹ̀wò làwọn ọ̀sẹ̀ ṣàlàyé pé ìlú kan ní jẹ́ ọ̀rọ̀ bó ti rẹ̀ bí alùpàṣùwà àkúnmí ìbárẹ̀wò làwọn wá sí àwọn ọ̀dọ́gba ìfọ̀rà fún mi ànágbé ní yàtọ̀ sí wa ọgbọ́n ti yé wọn là mú pín sí mẹ́ta ká ní ìsù ìsù òun ni o ti ń tọ́ka sí ẹni tá a fi ń pè nígbà wọn bí bí wọ́n sọ̀yàn ní ìfọ̀rọ̀ yìí mú jọ wọn bí ìsù mú ni bá a nẹ́bẹ̀ muhammadu sí ń jẹ́ muhammad ìsù mú ni muhammadun rasulullah sallallahu alaihi wasallam kẹtìrì bẹ́ẹ̀ ìrántí aláwọn tó pín sí ó pín sí kò níyà ìnagijẹ ohun tá a máa fi ń pè yàn àpèjẹ lè abu umu ibunu bintu aku àbú lágbájá bẹ́ẹ̀ máa ń wí àbú yóò sọ àtìkẹ́tì bẹ́ẹ̀ kò níyà bákan náà yẹn sì mú tún pín sí lákọ̀ oríkì bí kí wọ́n pè yàn yìí pé lágbájá amínú ni. Yusuf Al-Amin lákọ́bù ní oríkì tí wọ́n mọ̀mọ́ ni. tí gbogbo ẹ bá kójọ pọ̀ bó làá ṣe tò èyí tó dáa jù ní ká kọ́ dárúkọ náà bá a ti lò pé Umaru Al-Faruq Umaru lè kò jẹ́ kí ni lápọ̀ ni wọ́n ti máa fi Harun kò kọ̀ lórúkọ Rashid jẹ́ kí ni lákọ̀ọ́.

àwọn orúkọ tọ́ka bíi ruhada tala ń lò yẹn fún ìlẹ̀mọ́fádé mọ́gàkà hada dik zálíkà náà ìlẹ̀mọ́fádé mọ́gàkà ọkàn lè túmọ̀ ẹni tó jìnnà díẹ̀ ńgbà mi záàkà náà ìlẹ̀mọ́fádé mọ́gàkà náà ni hádìhì obìnrin tílkà obìnrin ẹ̀yọ̀kan náà ni hádìhì obìnrin ẹ̀yọ̀ká lòun náà ọ̀bọ̀dé ìṣàrà ni ọ bẹ́ẹ̀ náà ni hàdáni akọ méjì hàdáni kọ̀sùmánì ẹ̀dígẹ́ záàníkà záàníkà mùsànnẹ́ni ń tọ́ka sí tọ́jà kan záàníkà ọba adẹ́dà sọ pé fọ̀záníkà burihanan ní rabbika hàtánì ẹni méjì nìyẹn qala inni uridu an unkihaka ihda bunatayya hatayn ẹ̀dígẹ́ ìdílẹ̀ ahùláyì ńkọ́ àtọkùnrin àtọ́bẹ̀rẹ̀ ọ̀nà ọ̀nà ahùláyì ìnà ahùláyì ẹ̀ṣẹ̀rìsí mọ́tún ọ̀lẹ́lò ẹ̀dígẹ́ ìdílẹ̀ ọ̀láìkà àlèlófàkọ̀ àlèlófàgọ̀ ọ̀nà làmíà tó ń bí ma anzalallah kàwọlá ìka kàwọn pé kọkùnrin nìkan ní ọ̀sẹ̀ ní òsì mbẹ ọ̀rọ̀ bó ti yé hónà nínú ìṣàrà ní bíbá àyè tó bá súnmọ́ sàmà ìdí tó jìnnà mùtọ́yìn sàmà amín kìí ṣe súnmọ́ amín o ààhùnà àyè tó súnmọ́ gbágbá ìnà ààhùnà kọ́ ìdòkè wọn táwọn ọjọ́ musa sọ́njọ́ ni àwọn òmìnira ni tẹ̀lé musa àfẹlẹ́dà rẹ ẹ lọ bá wọn jà ẹ bá jà tẹ sẹ́gun tán àwọn jókòó ń bí kẹ́kẹ́ sí wa. òdìgẹ́tì ònẹ́ẹ̀ka ìlùmọ̀kánì ń báyìí ìṣára gbogbo eléyàn náà wọ́n ti yé ònẹ́ẹ̀lìkà ó tún jìn gan nìyẹn ònẹ́ẹ̀lìkà bó tó lè yẹlẹ́mọ́ mi nù náà wọ́n tó ìdá من أقسام المعرفة الأسماء الموصولة الذي يوم المفرد المذكر التي انقطع لونيا يعني. المفردة هذه فتقال اللذان انقى المثنى المذكر اللتان انقى المثنى المؤنث الذين انقى جامع للمذكر اللاذي انقى جامع للإناث اللاتي انقى يجين الأولى انقى جامع للمذكر ما لهنا آه، الأولى الأولى لازم بين جاء الرجال الأولى دافع عن وطنه الأولى يعني mọ̀rọ̀ bó ti ń sì kéde wúlá o àlìkúlà àwọn tó ṣe fẹ́ẹ́ mọ́nà lẹ́bí náà asùmáwò ẹlmọ́sùlá mọ́n àwọn náà wà náà asùmáwò ẹlmọ́sùlá wọ́n máa ń lò fún ẹni tó ní làákàyè ṣùgbọ́n òun dandan ni kò ní sílà ádámọ̀ ń sá àfàr ó ti sẹ́rí ẹni tó ṣe kí ni ó tó tẹ́lá fún mi àádà máa ń sá farati kọ̀ọ̀bá àjọbìnrin máa ń nà lẹ́yìn fún ìyọ̀ ó jẹ́ ní méjì wọ́n pọ̀ àádà máa ń sá faru máa ń sá faru mọ́ǹtì ẹ̀ a máa ń lò fẹ́ni tí ò ní làákà yìí tó sì jẹ́ mọ́ òṣù rẹ̀ sáró ní máa ń fà á là fún tọ́ọ̀lì ó dùn mi mu tí sítúdẹ̀ǹtì yẹn ṣe òṣèlú pé máa ń fà á láti fún tọ́ọ̀lì bá tún kọ̀ọ̀bá àkọ́ náà mọ́ yẹn náà lórí wọ́n gbọ́dọ̀ ní sílà sílà yẹn òun ni júmùlà tá kan lẹ́yìn orúkọ tọ́jọ́ mọ̀ọ́sùlù yẹn òun náà ń pè ní sílátùl mọ̀ọ́sùlù. tí wọ́n bá gbé àkẹ́rì mu lẹ́bí yóò fún lẹ́sùn. mò ń sàpọ́nlé ẹni tó wà sí ti àtúní islam màá sàpọ́nlé ẹ̀. ẹ̀dígẹ́ tẹ̀ bẹ́ẹ̀ yóò fún lẹ́sùn yẹn òun ní sílátùl mọ̀ọ́sùlù. ta ló lọ́ọ́ bá ọ lọ́ọ́ ẹni tó ní ẹni yẹn alẹ́ bì ọlọ́ọ́ bá sọ sílátù mọ̀sùlù ń gbà mí wọ́n lè jẹ́ jumlatan ismiya tàbí fa'iliya èyí tó jẹ́ ismiya wọ́n ní ká sọ yí pé yafuzu bin najahi yóò jèrè pẹ̀lú pé yóò yege ta ló ń tàn wọn alẹ́dí himmatuhu kẹ́rì kọ́ padà sọ́dọ̀ ẹnìyẹn sílátù mọ̀sùlù ẹni tẹ́rù ń gbà rẹ̀ ga àǹtẹ̀rù ń gbà rẹ̀ gà nígbà míì dẹ̀nu lè jẹ́jà rẹ̀ ọmọdé òru gan àkàrà wòlé kìtàbà alladhi fil maktaba alladhi fil maktaba tó bá nìyẹn ti rí nìyẹn. kọ́ wá tó wá sàlàyé fún wa wípé wàlísùmù lẹ́dí abẹ́ wàlísùmù mubham òun làwọn háàdá àti gẹ́tù àti háàdìhì àti áhùlà ìsìnmọ̀mọ́ buhamu ni ha àbíbo ni banani tó àlẹ́sùmọ̀lì mọ́bùhám òun ni òun tó gbà lérò pẹ̀lú ìsìnmọ̀ buhamu ọ̀rọ̀ tó kó síbẹ̀ ìsìnmọ̀ ìṣára kó bẹ́ àti súnmọ̀ òṣù ẹ̀ òkè máa ń rújú tẹ̀ nímọ̀ sí ìyẹn lẹ́ ń sọ ní abẹ́rin. ààrẹ ti kẹ àdàjà àjà tó lẹ́tí sọ̀rọ̀ pé náà ló lò fíyàwó rẹ̀ tó ní ti ń ṣe bẹ̀fọ́n lé wọn rẹ̀ ti kẹ́tì náà ti pè é ní sùnmọ́ buhari àbí ìdàjà àjà òun náà ló lò fíyàwó rẹ̀ yẹn náà ọ̀rọ̀ ti rẹ̀ sọ ó fi hàn pé ó dídí kọ̀ọ̀kan ní alẹ́ sùnmọ́ mọ́ buhari yẹn òun ni hádà wà hádà àti àhùlá sọ wọn lọ àrùrọ̀f bí alifọ̀lá èyí tó ní alifọ̀lá ń bí arọ́jọ́lì alùgbòlá. هو أنه معرفة والمضاف إلى واحد من من الأربعة السابقه. تعالى لو في التكان أنه ببعه ما يدعك يعني يقول لا بقطع دافع هنا عليه اسم مطلق بقول عزفاء في في اسم مطلق جماعة ẹ̀ ò tó tẹ́ sọ ń ni pé tí ọba fi di wípé sẹ́mọ̀ pé múdùmọ̀ rẹ̀ má jágbá yìí pé nígbà tá à ń pè adáfọ̀ mú fọ́síl àti mú tẹ́sí. èyí kọ́ máa retí pé wọ́n sọ pé kọ́lá mọ̀ à ń tà. nínú òde pé yẹn kàn lè kọ́ ni pé mò fọ́síl lóní ó fẹ́ pé mò tẹ́sí lólólo. ó ti yé bẹ́ẹ̀ tọ́lá ti pé kọ́lá mú ká máa rí fa. mo rò bó ti yé. kàdáàlì ka. قوتو كاسي إضافة في العلم يريو قلامو كلاتو يو قلامو إبراهيم حتي أبي محمد حتي دي علم بين حبيبه في إضافة في الاسم المبهم بيرو هذا أيا بيرو كنو قلامو هذا هذا أنا بيا مضاف إليه لازم هذا مبني على السكون في محل الجر الكذب الثاني يعبد هذا آه، رب هذا البيت رب هذا البيت ما في رب يعني تتجمع فهم به هذا هو مضاف إليه مبني على السكون في معنى الجر على البيت ينجا كم يوم كم ينجا اه ينجا بدل انت جميل هو بدل بدل كل من الكل سجلي يقول هذا من البيت والبيت هذا بدل الكل من الكل من بدي له so بينا نكاسي دافع في الله كتاب الذي زار ضاع كتاب الذي كان في الذي يمضاف إلى أبي كذلك الألف واللام كتاب الأستاذ

ó ní gbogbo orúkọ tó bá kọ́ mọ́ nínú rẹ̀ rẹ̀ láyà sásìlì ìwáhìd na ààfà ẹnìkan ò ní jẹ nìkan lọ. àwọn ọmọ mi wọ́n ń bá rí ni kò sí mbẹ́. ọ̀tẹ̀kọ̀rí ibo wọ́n lóyún tó ti ẹ̀sùn mọ́jú a nílẹ̀ rí wọn ní ká sọ yìí pé kullu ma salaha dukhulul alif wal lam gbogbo orúkọ yóò tẹ́ bá ti lè mú alif wal lam tẹ́ fi pè tí ó sì ní sọ pé ẹ má fi kún ẹ̀ka lè rọjò lọ́nù sẹ́wọ̀n fẹ́ lè fi alif wal lam ẹ̀ka sọ káfí ọ̀rọ̀ nẹ́kẹ́rà káfí mọ́ bẹ́ẹ̀. Ah, الآن الدرس الرابع والعشرون حقاك عن اللي موجود جنب فوق باب العصر وهي وإما ولكن وحتى في بعض الجواب فإن قدمت على مرفوع رفعت رفعت فإن الصف على على صفين الصف على مرفوع رفعه أو على منسوب نصبه أو على منسوب وصيب فقط أو على منسوب فقط جزمه تقول قام زيد وعمر فرأيت زيدا وعمرا ومررت بزيد وعمر وزيد لم يكن ولم يقل عنه. أنا العطف bàáp nínú lọ́gà òun ni rọ́dù ṣẹ́yìn aláṣẹ aláṣẹ ẹ̀ dáhùn kan padà sórí nǹkan wọ́n lè sọ pé àtọ́fù hádà aláhádà mọ̀jọ́ yẹn eléyìí mọ́ eléyìí. ọ̀bọ̀dì rẹ̀ bí àpẹẹrẹ kan sọ pé وشارف طارق جاء فعل المرفوع به شارف يعني هذا قوى يعني حرف العطف شارف جاء اسم معطوف هذا اسم معطوف على طارق وجه مرفوع علامة رفعه أجرين الضمة في العطف يمكن عطف النسق tẹ́ńjọ́yìn kan mọ́ra wọn. afáwọn wa sọ pé sẹ́rẹ́ àsìkò aráàfin mẹ́wàá ni wọ́n àwọn òróòfù rẹ̀. alákọ̀ọ́kọ́ ni wà kí máa ń tọ́ka sí tẹ̀rìtì kí yẹn tó nǹkan ní títẹ̀ǹtẹ̀lì. bí irú ìdásọ fún jẹ́ àtọ́rí fún mọ́ṣáàrí fún ti yé bẹ́ẹ̀ já àtọ́rí kún ṣáàrì so tẹ̀rìtìbù ní tú bákan náà fáà yẹn ẹlẹ́ẹ̀kejì òun ní fáà ìyẹn lè túmọ̀ àtẹ̀rìtìbù ọ̀tàn àpè tààkìbù ìparí nǹkan nípa tí ń sọ lọ kìíní yìí lọ́jọ́ áfíìkù rẹ̀ bí wọ́n ti ń pe àtẹ́lẹsẹ̀ ní àlẹ́ áfíìkù àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ تعقيب سافرت فاطمة فهند انت قال كيا وتصافني فاو يكون حرف عطف هند قاعدة على فاطمة مرفوعة يتيب عليها الضمة حرف الفاء ولا يعني حرف عطف تنطق الترتيب والتعقيب هنا عروض العطف ثم ثم ها ثم هنا عروض العطف ها ولو منزل الأنفع على الترتيب والتراخي اللورة òun náà ń pè ní sàrọ̀ ọ̀fẹ́ sísẹ̀ntẹ̀lé náà ni o ṣùgbọ́n ìlọ́lára díẹ̀ lẹ́nu. náà bó ti yé bẹ́ẹ̀ bóun nìyẹn ti máa wá bí nǹkan sọ wípé dáhàlà tọ́lébòlì jàmí ata tó ń mọ́ tàkàràjà sẹ́ẹ̀kan náà déyàn bá wọn yunifásitì náà ni wọ́n parí ẹlòmíín lọ́dún mẹ́rin ẹlòmíín lọ márùn-ún àwọn tó bá lọ sí mẹ́tì nǹkan náà lọ́dún bíi mélòó mẹ́fà sẹ́wọ̀n gbà mí wọn bó ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ ká sọ dáadáa. aláàfin kẹrin òun ni áwò ní máa ń túmọ̀ àtàkìyọ̀ ìṣẹ́sà tàbí àlè ìbá ìṣẹ̀lẹ̀tọ̀ tàbí iyèméjì nígbà míì ó ti pẹ́ǹdì ìgbésẹ̀ bá lò sí. wọ́n ní nǹkan nìkan sọ ní iye méjìlélẹ́yọ̀ wọ́n ní àfihàn olùkọ́ àánà wàhánà fi sàbí àti ọwọ́ ní awì sàmì nẹ̀tì ọmọdún yẹn mọ́ àdáni ṣẹ́kì ọ̀pọ̀ àtúntò náà lẹ́gbẹ̀ẹ́ ìfìyẹ́dù ṣẹ́kì ọ̀rọ̀ bọ́ sí aráàfin karùn-ún òun ni kíni am am òun ni aráàfin ẹlẹ́ẹ̀karùn-ún tí yẹn ń túmọ̀ amúyàn oríṣi ìtumọ̀ ni wọ́n máa ń pè ó lè jẹ́ mọ̀tẹ́sílá ó sì lè mọtẹsílà yẹn òun lè jẹ hamza hamza tẹsíwíyà tó ti ṣáájú rẹ wípé kẹkẹ náà ni ọba àti báyìí ọba àti báyìí nírọ̀rọ̀ ọlọ́run ọba sùhánù rẹ̀ sàwá ọ̀nà àléhìn aspẹ́tàtàláhùn amlam tẹ́sítẹ́tìláhùn. ẹ̀sìn bíbẹ́ sọtẹ́síwíyà ti ṣáájú rẹ̀ tàbí sifham dọ́gba òun ni tẹ́sùlì àbí hamzadu istifham ńkọ àwọn ọlọ́wọ́ àwọn àjọ rẹ̀ bí ọ̀rọ̀ ọlọ́run pé antum ashaddu khalqan àmì sàmáù bánà ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ sọ irú gbogbo àwọn àmì òun ni mo tẹ́sùlì ẹ̀wọ̀n rí ìtọ́jú ẹ̀ mú kọ́tà tí ò papọ̀ mọ́ ọlọ́run ní amúta àmúrun àhìlámùhùn bí hàdá àmùhùn kọ́ọ́mùn tọ̀ọ̀kù kò papọ̀ mọ́ rárá àmú níbẹ̀ yẹn bímọ́ ní ẹ̀bálí ni wọ́n ti pè é ní mọ̀nkọ́tà bí kò ti pé olùkọjá àlà ni wọ́n ara ti kẹfà wọn ní ìmọ̀ ìmọ̀. أنا هنا ما أنتم أو نبامي ما أنتم أو نجح طالب هذه قاعدة نجح إما طارق وإما خالد إما هي حرف عطف هنا لا حرف تخيير وتفصيل حرف كلاكو تخييري wọ́n tẹ̀ sí i ọba sì wùyàn déyàn ọba fẹ́ wàhálà kí yẹn ní harfa at àbíkẹ́ ọ ó yege ìmọ̀ ẹgbẹ́ ní harfa at tọ́ọ̀rì kò yan ní jẹ́ fáyà ìmọ̀ káàlì ẹ̀mejì ni wọ́n máa ń pààrọ̀ òun ọ̀bọ̀dìyẹ ẹlẹ́ẹ̀kejì òun ni báyìí. للإدراك لا تبقى كاتي كين عافي مية ميلة نمز ماذا قيل داسيلة نمطني إدراك إدراك بالعمل إذا كما نسمي من الجريعة إذا باش اليوم تصنع في كذا زمان خالد خالد وزكي اليوم kò tó àfàwa ní báyìí àlejò bí kò sí pé ta ló tó àfò àlè báyìí yẹn harfa àti àlejò jẹ́ ismu ma'tuf alákinu alákàlè marfu alámọ̀ tó bá fà áyè dùnmọ̀ aláàfin kẹjọ òun ni lá bí kẹjọ pé najaha muhammadun la àlejò muhammadu paasi kì í ṣe tani ọ̀rọ̀ tiẹ̀ láàrin arfa asukun náà lẹ́sẹ̀ mọ̀bí alásùkú aliyu máa jẹ́ kí ní sùn màá tó fàlà muhammad ìkẹsẹ̀ òun ni láàkì láàkì láàkì yẹn arfa náà ṣe kù lẹ́sẹ̀ ọ̀rọ̀ òun náà pàkàn rẹ̀ ni. Bí ká sọ yìí pé má hadara zayidun. زيد هو لكن خالد صحيح وادي ما خالد أرفعت هنا ليس لكن هذه خالد بن عجل اسمه معطوف على زيد مرفوع وعلامة رفعه الدمة أرى فكرة هنا حتى حتى ها هنا حروف العصر yẹn ni pé títí tó fi kan lágbájá nẹ́jà àtúlá bí tí sẹ́yìn ẹ̀rọ dé ni o ọ̀nà hàtà dé ààfù èyí lórí àwọn ọ̀lẹ́ ọgbọ̀n pátá náà ni wọ́n fi kí ni o ni wọ́n pààrọ̀ hàtà yẹn àrùfà àtúnú náà lẹ́pẹ́ mọ̀bìlì yàrá kí ni o ẹ̀ dáhùn alásùkò láwọn àlàlá fún àdìhàfù kákìlẹ̀ pé òun. على كنو على طلاب مرفوع أغنى يا إبا جيكي أتاكو يوا ورجالة في دار الله يروح حتى مطلع عين الفجر أبو ديران ó sì lè jẹ àwọn nàwásì حتى ti kọ موسى àyẹrì الخامس àyèlé náà fún òsà باب التوكيد التوكيد تابع للموثق في رفعه ونفسه وضحه وتعريفه ويكون بالالفاظ المعلومه الغنيه النفس والعين والطبيب واجمع وتوابع اجمع وهي اكثر وابشع وابشع يقول قام به نفسي رايت القوم له ومررت بالقوم فانه قال باب التوكيد التوكيد هنا جاء تابع للمؤكد وما تليه في أكثر من دراسة على الناس ولا تخفت في معرفة علنا إذا أوصلنا إلى ها إلى البدل نجد قدر الله لنا اللقاء المرة القادمة فنواصل so إيمان تلي مؤكد من رفع نزبر تكين الخبط تعريف توكيد عن لفظي هذا معنوي èyí tó jẹ́ láǹfì òun ni kí wọ́n pààrà rẹ̀ ẹ̀rọ alikitaabu alikitaabu mufiidu. sira sira èyí tí máa ń sáǹfà. Àtìgẹ́tì ẹ̀ sọ nínú àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà wí ìtàn nìyẹn ẹ̀ka pé alikitaabu yẹn ni mọ̀tàdà alikitaabu kejì máa jẹ́ tàwọn kéèdù ńlá pé ẹ̀dígà tí mo fi dùn máa jẹ́ kí ni kábàárù mọ̀rùfọ̀ àbẹ́ ẹ̀kọ́ àtàwọn kéèdù máa nẹ́wìí ń bẹ́ bí o fi já alùsáàlù nàfṣù mọ́nà nìyẹn nàfṣù yẹn pè ní tàwọn kéèdù máa nẹ́wìí mọ̀rùfọ̀ wàhálà mọ̀tòlọ́fọ̀ àyìnfì ọ̀rọ̀ bó díẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ayé نفسه. lè ọ̀sáàdà nẹ́fṣà mọ̀ràn tó lè ọ̀sáàdì nẹ́fṣì. tó ṣe pé àwọn tàwùkì ìdìyẹn máa wá pẹ̀lú gbólóhùn tá a mọ̀ ó lè jẹ́ nẹ́fṣà ayé tó fi débi tí wọ́n kà dé yẹn ayé tó lè kọ́ ọmọ kúlà àtìrí kúlà àti ajumain mọ̀ràn tó lè kọ́ ọmọ ajumain. ha àwọn gbólóhùn tá a mọ̀ tí wọ́n máa fi ń wí nìyẹn so ẹ jẹ́ ká ń bá dàdí ọmọ náà fi. نعم البدل ọ̀rọ̀ pé tọba wa ní násùbà tó yí kan fún ní násùbà ìtumọ̀ rẹ̀ ní pé náà ìkànnù rẹ̀ nítorí wọ́n fi pé méjì yẹn nítorí pé wọ́n yọ fẹ́ làámú kò lẹ̀ ọ̀rọ̀ ti yẹn sùn. ìwà ṣe tẹ̀kẹ́rà rẹ̀ yẹn òun ló já ikú yé wa yìí pé wọ́n ti kíni o wọ́n ti hàtù fẹ́yìn bẹ́ẹ̀. nínú èyí náà wọ́n pé alọ́ha alọ́ha ìbáàdà lọ́ọ̀hì yẹn pé ìtẹ̀kù alọ́ha yà ìbáàdà. بيننا الكتاب الكتاب وإن أردت العتاب لقيت بقى so هايرون يعني كما جاء في أنا أنا ليه بيجيب لا دبان كلام قاعد فيها ليه فلما قام مني so هم بقى في الحين ليك ونوا هذا من نوا في فارا كلمة يلين وبدي نوا في أفوني نفسه لا تفيو يرى ليه torí mo tẹ́ ká náà ni pé ìwọ síra ìtumọ̀ rẹ̀ ni kọ <clears throat> síra tọba fẹ́ báyẹn torí kìí ṣe pé yẹn máa fẹnu wí lásán kí ẹja ṣe wá ká fi sọ̀rọ̀ ìbádàn nínú lọ́wọ́ ọ̀yà. إذا أخرج اسم من اسم أو فعل من فعل تبعه في جميع وهو على أربعة أقسام بدل الشيء من الشيء وبدل البعد من الكل وبدل الاحتمال وبدل البلد نحو إذكار الحجة ومزيد الحقوق وأكلت الرصيد فأخذها ونفعني ذكر الحكمة أرأيت حيلة الفرق أردت تقول رأيت الفرد فقال فضلت وأحسنت فجيبتني. هذا البدل tí wọ́n bá pààrọ̀ orúkọ wọ́n forúkọ jàrọ̀ orúkọ yìí fíìn wọ́n fi jàrọ̀ fíìn yọ tẹ̀lé ní gbogbo ẹ̀rọ ọ̀bọ̀ ìrìn mẹ́rin wọ́n dájú ṣe ìdí mí náà ṣe yìí fẹ́ pààrọ̀ nǹkan nínú nǹkan àwọn náà ni wọ́n máa ń pè ní badalu kulli min kulli wọ́n bó ti rẹ̀ badalu kulli min kulli badalu shay'i min ash-shay'i lè rọrọ̀ ọlọ́run ọba subhanahu ní ihdina as-sirata al-mustaqim. وبعض الصراط الذين أنعمت عليهم لبدل كل من كل هنا ممكن البدل المطابق في قامية تنجانية هو يعني كمان يوم بدل مطابق مطابق بدلو كي جوني بدل با عظيم من كل بدل با عظيم من كل هون يدون أفني وبدل البعض من الكل أقول ربي أكلت الرغيف نصفه apá kan nínú búrẹ́dì ǹjẹ́ búrẹ́dì ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ nísà kí ni rọ́ọ̀bù nísà ẹ dáhùn bàdà lẹ́kùn dalbàd ha ṣe ń sìn mí kúl mọ̀nsó àhàwà wà mú gọ́ ẹ dáhùn.

علمه يكلا بأن بعد الاشتماع فبينزي مرفوع ها ها ها علامة رفع رفعه كان يوم الضمة ها روى مضاف ينقى صارنا هو بدل ثاني هنا البدل المباين مباين ẹ tí wọn jọra wọn rárá àlùmọbáyé kìí ṣàlàyé o inú fàráyé bẹẹrì bá ń pe kínní kan ní tàbáyé kìí ṣe àlàyé rárá ó pín sí mẹ́ta òun yẹn nìkan lábẹ́ rẹ̀ ní gọ́là tó wà nítorí wọn ò tiẹ̀ papọ̀ mọ́ra إذا تقول جاء المعلم إصابة في التلميذ غلط خذ طيب نسيان هنا وعلى بيه موبايل بدل النسيان آه، سافر محمد إلى عمان خواطف السعودية آه. عمان جدا بولو كفافة مصعودية sọdí ẹnsì náà bá dá lónìí mo báyìí ẹdígẹ́sì nínú àwọn bádàlù lábẹ́ bádàlù mo báyìí òun ni bádàlù ìdírọ́ọ̀bù ìdírọ́ọ̀bì. òun lè tó ṣe wípé àwọn náà bára wọn afẹ́ gbé kẹrẹ́ ń bẹ̀rẹ̀. ọ̀bọ ti bẹ́ẹ̀ irú àpẹẹrẹ ní iná rọ́jùlá láyé sọ́lì sọ́láta máa kú ti baláhu nísfúhu nísfúha sólùfúha rúbọ ọ̀hà ẹ̀rí báwọn nǹkan yẹn à ń jọ ń pàpọ̀ kan sí bẹ́ẹ̀ ni kìí ṣe lẹ́ẹ̀kan náà láàmú nísfú lẹ́ẹ̀kan náà láàmú sólùfú. ó kò tí ì yé rárá rárá ó lè já pípé lẹ́yìn tẹ̀ ń gbòòrùn kírun ìlàjì ni wọ́n kà fún ìgbé lẹ́yìn ti ìdákàndá mẹ́ta ẹ̀kẹ́ ẹ̀ máa fi kẹ́lẹ̀ lẹ́ẹ̀fì mú kàn ṣe lórí ọ̀ṣùrù ha ẹlòmíì kírun báyìí kò sí nǹkan tí wọ́n kọ́ fún jùmọ̀ lọ́fà tẹ̀lé lọ. Nàám. Ètí yìí bẹ́ẹ̀ ìtọ́lọ̀ ìyẹn nípa fìkẹ́lẹ̀ làá fi mú kàn. Wàhálà. آه، ولعلنا نكتفي بهذا لأننا إذا بدأنا منصوبات الأسماء لا نفرغ منه حتى صلاة العشاء راهو مسائل طوال هذه 14 خطوة رقامه محفوظات الأسماء لا سلام بعد في اللقاء نظام اللي مرة في القرن